ẹ gbàdúrà dáadáa kẹ́ ẹ tó gba ẹgbẹ̀rún mẹ́jọ Tinubu kó má bàa dàbí ti Buhari ọjọ́ sí Shehu Sani Shehu Sani ti ń ṣe aṣòfin tó ń sojú ẹkùn àárín gbùngbùn Kaduna tẹ́lẹ̀ rí ti kìlọ̀ fún àwọn ọmọ Nàìjíríà láti pe àrò àti ọ̀dọ̀fin inú wọn kí wọ́n tó tẹ́wọ́ gba owó tí Tinubu lòun fẹ́ máa fún wọn o ọkùnrin ọmọ bíbí ìpínlẹ̀ Kaduna yìí ní káwọn èèyàn rò dáadáa kí wọ́n tó gba owó ẹgbẹ̀rún mẹ́jọ tí ìjọba Tinubu ń fọn rere rẹ̀ kó má bàa dàbí owó tí wọ́n ti fi nǹkan sí o tí wọ́n pín ẹgbẹ̀rún mẹ́wàá mẹ́wàá lásìkò ìjọba ààrẹ Muhammadu Buhari èyí tó padà já sí ìṣẹ́ àti òṣì fún àwọn èèyàn tó gba owó náà lórí ẹ̀rọ abẹ́yẹfò Twitter rẹ̀ tó kọ ọ̀rọ̀ náà sí ló ti ní àwọn tí wọ́n gba ẹgbẹ̀rún mẹ́wàá owó ẹ̀rẹ́ tí Buhari pín ní ọjọ́sí padà tálákà ju èkúté ṣọ́ọ̀ṣì lọ ẹ rò dáadáa kẹ́ ẹ sì gbàdúrà kẹ́ ẹ tó tẹ́wọ́ gba ẹgbẹ̀rún mẹ́jọ tí wọ́n ń gbé bọ̀ yìí ó ní owó tí kò lè gbọn ìṣẹ́ dànù lára àwọn èèyàn níjọba ní àwọn máa máa fún aráàlú ọ̀pẹyẹmí òyìnbọ̀lá ló ti ń jábọ̀ ìròyìn